الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله فصل في أشراط الساعة وعلاماتها الدالة على اقترابها ومجيئها إن دان لقوي ليس لا يفوع نقمع وعقبالي بين القيامة أتوقع من تنتقى سكوت السماء أتكوي يودي ناني الشراط جمع شرط جمع شرط كيف جمع شرط من طريق الشرط سكون الراء تجمع على شروط أما أشراط تجمع على أشراط قال الله تعالى وقد جاء أشراطها أي علاماتها ترى أشراط الساعة هنا تمالك علامات الساعة هذه سمكية الساعة أنت أقبلر قدورني كبند القيامة القرآن قلت ti tọ́ka sí léyìí láyé púpọ̀ ṣé nítorí wọn pè ní àṣà wọn náà ní ìjọ gbẹndà òkèèyàmù àyàwó lè má bẹ níbi tọ́lọ̀ ti pé ìgbẹndà òkèèyàmù ní àṣà. يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها آمين آية يسألك الناس يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا وأن الساعة آتية لا ريب فيها أه، أه، وأن الساعة الساعة بل الساعة موعدهم والساعة أدهى وأمر إن الله عنده علم الساعة وينزل الغيث آية أخرى طيب آية أخرى الساعة náà ní gbẹ̀ndẹ̀ alùkìyàmà kò sí tàbí ṣùgbọ́n pé gbẹ̀ndẹ̀ alùkìyàmà ń bọ̀ bíbọ̀ rẹ̀ ọlọ́run ọba nìkan lọ́mọdé tí ó jẹ màláìkà ọ̀mà anabi sallallahu alaihi wa sallam kò mọ̀ ẹ̀rí wo ló mú àmà bẹ́ẹ̀ anabi ọ̀mà màláìkà náà mọ̀. قال فأخبرني عن الساعة أه. قال ما المسؤول عنها طبعا انتم رسيبا ما المسؤول عنها هذا تقول يلا يلا يلا يا ولد ما المسؤول عنها بأعلم من السائل كنتم عارف انتم رسيبا ما المسؤول عنها بأعلم من السائل ما المسؤول عنها بأعلم من السائل عبد الله أنت يا عبد الأول ما المسؤول عنها بأعلم من السائل آه. صح صح أنت tá a mà nípa rẹ̀ ju ẹni tí ń bi lọ ẹni tí a bi nípa rẹ̀ kò mà nípa rẹ̀ ju ẹni tó bi lọ tẹni tó bí ọba ti mà nípa rẹ̀ ńkọ́ alẹ́kọ́ ẹni tó bi náà ńkọ́ òun náà mọ̀ nípa rẹ̀ ìtumọ̀ rẹ̀ nù. tọ́ tó pàtàkì káfẹ́ mọ́jọ́ tí ó dì tó pàtàkì ká má déètì but why táwọn èèyàn máa ń sọ pé the prophecy of this year tí wọ́n máa tẹ́ra wọn dànù ó lè pọ́dún yìí lọ́dún láyé ọ̀parẹ́ gẹ́gẹ́ bí ẹnìkan lamẹ́ríkà lọ́dún bíi mélòó sẹ́yìn ó mú déètì wá àtàgò sílé ayé wọn parẹ́ gbogbo àwọn mídíà. wọn lọ gba níìsì lẹ́nu rẹ ní ṣọ́ọ̀ṣì rẹ nígbà tọ́jọ́ yẹn pé wọn bá tún gbé wọn tún lọ bá ní rẹ pé ó ní kí má bínú miscalculation tọ miscalculation ẹ tún calculate ẹnìkan kan nípa ọjọ́ tí gbèǹdà kìí àmọ̀ káwọn béèrè nípa tí oníjọ́gbìn ìdàlùkìyà máa ń bọ̀ kọ́ yàtọ̀ sí kí wọ́n máa béèrè pé ìjọ́ ni màá kú ṣé béèrè níjọ́ ni màá kú àbí ṣé kú náà ni ṣé tó ń kú ni àbí kí ni mo ṣe kí ni hadithi tó sọ ntí mo wí hùn ẹnìkan wá bá nàbí sallallahu alayhi wa alayhi wa sallam ó ní ya Rasulullah mata as-sa'a وقال النبي صلى الله عليه وسلم ماذا أعددت لها ماذا أعددت nǹkan náà kọ́mpìlítẹ̀ ẹ̀. قال النبي صلى الله عليه وسلم ماذا أعددت لها oníjó ni gbẹ̀ndà kìyàmà ń bọ̀ anábì ní kí lọ́ọ́ palẹ́ sí kalẹ̀ díjọ́ gbẹ̀ndà kìyàmà. naam ní ngbọ́. ó ní mi ní sọláàtì kan tí mo ṣe tọ́pọ̀ mi ní sòyàmù kan tí mo ṣe táàrí rẹ̀ rẹ̀ yìí ṣe zakati ni mo yọ tọkọjá sísọ wàlàkì ni uhibbu Allaha wa rasulahu فقال النبي صلى الله عليه وآله وسلم المرء مع من أحبه alimọ́rùú báyọ̀ túmọ̀ rẹ̀ maman ahabba àhàbà àwọn ọmọ yẹn ni islam alimọ́rùú ayé alinsaan ọ̀rọ̀ túmọ̀ rẹ̀ ibrahim Qayyum المرء مع من أحب نعم مين بقى تعالي هنا إياه èèyàn máa bẹ pẹ̀lẹ́ni tó ni wọ́n fẹ́ anabi sallallahu alaihi wasallam ló nífẹ̀ẹ́ sí ó máa bẹ pẹ̀lọ́lọ̀ ó máa bẹ pẹ̀lọ́ anabi sallallahu alaihi yáàsì balẹ̀ńfẹ́ Manchester àbí Allah ẹlòmíì dìde pẹ̀lú àwọn bọ́ọ̀sì níjọ́ gbẹ̀ndà kìyàm torí pé alùmọ́rọ́kọ́ ayọ̀ ẹlòmíì dìde pẹ̀lú àwọn ọ̀daràn torí pé alùmọ́rọ́kọ́ hmm. kọ́mọ àwòtá ni wọ́n fẹ́ràn tàbí fẹ́ràn tọ́ àfààní wàmà àtàfin nọ́ọ̀sìmìn aṣọ́rọ́pẹ́ fọkúlùhù ọ̀kùn bílà ṣàpùkì gbogbo ntẹ̀rì bá mú wa anọ́s ọ̀nàlẹ́rì wọ́n sì máa ń pè ẹ̀rí tó bá ti wá nínú alukur'an àbí sunna ní nọ́ọ̀sì ẹ̀rí tó ń lọ alukur'an àbí sunna kí wọ́n pè é anas kí ni jámọ̀ rẹ̀ naam nusus jámọ̀ rẹ̀ ni jámọ̀ rẹ̀ ni àwọn yorùbá sọ pé bàbá janas tẹ̀síkẹ́tì jẹ́ ti mú wa ni bàbá janas sórí nas bàbá tó nas wọn wá yorùbá láì sẹ pé bàbá ajánásì so ìyẹn ni kí ẹni tí ń ka ayé alukurani fún afá rẹ kókó túmọ̀ rẹ tọ tí ẹ̀rí bá ti wá nù alukurani àti sunna wọn pè ní nọọsù pípa rẹ wọn pè ní nọọsù tọ wàmà ẹtẹẹfin nọọsùmí aṣọraàpẹ gbogbo àwọn àpẹẹrẹ gbẹǹdẹ alukuyama tẹ́rì láti inú alukur'an àbẹ́rì láti inú sunna anẹ́sọ̀lọ́lá àdìsọ́là tó mú wa nítorí kò sí yàtọ̀ láàrin alukur'an àti sunna nípa fífẹsẹ̀ òfin múlẹ̀ nípa fífẹsẹ̀ òfin rinlẹ̀ kò sí yàtọ̀ láàrin alukur'an àti kíni àti sunna ẹ̀rí rẹ̀ sẹ́ma ẹ̀rí pé tí ẹ̀rí nǹkan bá wà nù sunna àwọn onísọpọ àní tẹ̀lé ó dìgbà tá a bá tó mhm. rí nínú alukur'an kí lè rí rẹ wa ma atakum ar-rasulu fakhudhu ẹrí إني أوتيت القرآن ومثله معه أمين kọlọmọtì alólodò ẹ̀rí mi náà àti ọlọ́ọ̀hà wà àti ọrọ́fọ́ọ̀d ẹ̀rí mi kìí sọ àkùránì mọ̀nyẹ́tẹ̀ ọrọ́fọ́ọ̀là ẹ̀rí mi. ẹ̀rí mi ọ̀yà àwọn olódò kan skata skata ẹ̀kọ́ kólódò ọlọ́sọ́dọ̀ olódò orísun mi ẹ bá ní skata àwọn ọmọ yẹn ọ̀yà ọ̀yà people in this side go to the other side some in this side go to this side yálà sultan and co ẹ wá dìde bàbá olódò ẹ má fojú pa máa rí ok. Uh, Habib uh, Abidogun Alabidoye Zakaria come, come to this side. Alimi. Hmm? ولا تبطلوا أعمالكم. Uh -huh. wàyí dáa bọ́ lọ́lọ́ nǹkan bẹ́ẹ̀ báwo kura ni. sọ̀ọ̀sọ̀ kìí pé ọ̀rùn pọ̀ ẹ sọ́ka gbọ́ ẹ wí bẹ́ẹ̀ sì máa pọ̀ ọmọ tí wọ́n máa pọ̀ náà kìí kura ni yóò bá ni. yakuna ẹ̀rí mi. ẹ̀yà ya bàbá kìsì ẹ̀dẹ́ mbà ibà ẹ̀fẹ̀ máa dọ́ọ̀lù ẹ̀dẹ́ Ibrahim ẹ̀yin náà dọ́ọ̀lù ẹ̀dọ́kùnrin ẹ̀dọ́kùnrin tí wọ́n tún wọn fọ́ ìwọ Abdulsalam Abdulrahman wọ́n wá bíi. ربنا عز وجل يقول فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما وقال ربنا من يطع الرسول فقد أطاع الله وقال الله عز وجل يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول. أنت كاتب gbogbo ń tánà bisọ lọ́wọ́ àdìsílà ń bá ti sọ lófin kò sí ìyàtọ̀ láàrin rẹ̀ pẹ̀lú ń tá alukur'ani mu wa kò sí ìyàtọ̀ láàrin rẹ̀ pẹ̀lú ń tí alukur'ani mu wa anabi sọlọ lọ́wọ́ àdìsílà wọn sọ náà dé ilé ìtòtí àyànjú gbogbo ẹ̀ àlá ìní òtí tolukọ̀rọ̀ án àwọn mìtìlẹ́hù máa máa hùwà mìtìlẹ́hù kọ̀rọ̀ án asúnà mìtìlẹ́hù kọ̀rọ̀ án asúnà tọ fọkúlùhù haqqun gbogbo àwọn àmì gbẹ̀ǹdà kìyàmà yẹn eléyìí táwọn ẹ̀rí tó múnádóko mú wa òdodo ní gbogbo ẹ o bílà ṣàpàtẹ́nì kò sí nǹkan kan tó fẹ́ fa iyè méjì nínú ẹ̀ kò sì sí nǹkan kan tó fẹ́ mú ni máa pè nǹkan kan nínú rẹ̀ nírọ́ torí ẹ̀ gbogbo àwọn àpẹẹrẹ àtàwọn àmì táwọn ẹ̀rí tó múnádóko mú wa á sọ pé gbogbo àwọn ẹ̀rí yẹn ń tọ́ka sódodo. So gbogbo ń jásì tọ́ka sí yọ ọ̀sẹ̀ àbí oníṣẹ́ yọ ọ̀sẹ̀ àbí oníṣẹ́ tẹ́ ẹ máa kankan nínú àwọn àmì gbẹ̀ǹdẹ̀ àlùkìyàmà tẹ́ ń wò pé ṣé yọ ọ̀sẹ̀ àbí oníṣẹ́ tẹ́ ẹ sọ́wọ́n rẹ̀ ó kẹ́ ẹ dákọ mẹ́fà nínú tẹ́ ẹ máa tí ó dé kí gbẹ̀ǹdẹ̀ àlùkìyàmà tó dé. Naam dídé Al-Masih nàmbà tù Ya'juj wa Ma'juj. Mhm. قال عن النبي عيسى عليه السلام لما قام قال هيا لا تبتتم وا خروج الدابة أنا كنت هيا أيوة، أيوة، أيوة، تيما باوي يسرى أما سيكس أيوة أكثر 嗯嗯。Mm mm. nàám ẹ wá sọ. nàám ẹ sọ̀rọ̀ dáadáa kò sí kò sẹ́gbà àwọn èèyàn ní ìgbọ́ kò síbi tó wà kò síbi tó ìrọ̀lá. nítorí alukur'ani sọmọ ẹ gbọ́ yìí hmm? nítorí alukur'ani sọmọ ẹ ní pé lọ́jọ́ kìí sàpẹrẹ pé ń bọ̀ ẹ̀ka báyìí náà naam níjọ́ tí gbẹ̀ndà kìyàmà ó de gbogbo ẹni tó ma lọ́tí ń rí gbogbo ẹni tó yún bẹ́ẹ̀ nù gbogbo àwọn èèyàn lórí. wọ́n máa pa ràgàdì wọ́n máa hún ríra bí ẹni tó mú mú kú mu tó mutí wọ́n hún ríra ìyá ọlọ́run ọba ló tóbi lọ́jọ́ yẹn à ń sọ nǹkan tó síwájú kó tó dé kó tó dijọ́ yẹn náà. kótó lẹ́yìn là ń sọ náà òṣùpá aláàfin ibi eléyìí ti síwájú ti pẹ́ pé gbogbo tẹ̀yìn sọ̀rọ̀ sáfù kan lọ́ọ́ gbà lọ àwọn kankan tó wà lábẹ́ sáfún tẹ́ ẹ̀ ti sọ hmm? okùn kábéjì lédè kúkúrú hmm? náà bọ́ọ̀ bá ti ní sọ̀rọ̀ máa ò lè dára ẹ̀ láàmú odò wọn ń pelé yẹn kí lọ́kàn wọ̀ yìí wọ́n ní ọjà dì èyí wọ́n ní wọ́n mọ̀ sí ọjà dì irọ́ lásán èèyàn kan tí ò máa ti sọ òwò náà tó ń gbé náà fà iná ọmọ ilé àwọn èèyàn lọ síbi tó lọ́wọ́ ti kó wa jọ ó kú kan. àní ìtìlẹ̀ àdàmátù sọ́gùrọ̀ àlélẹ́yìn gbogbo níta yìí sọ níta àdàmátù kóbọ̀rọ̀ gbogbo níta sọ yẹn àdàmátù kóbọ̀rọ̀ ni ó kọ́ ẹ̀yọ̀kan. ẹ̀yọ̀kan tó kù ẹ̀rí nǹkan mọ́. rírí tí ilé ọmọ rí ilé ọmọ rí márùn yẹn lẹ́sẹ̀ tí ọmọ mi wá sọ àwọn àmì méje yẹn ẹ̀ ń bẹ́ẹ̀ nù àwọn àmì ńláńlá tẹ́kí tó bá tọ́kànnù rẹ bá ti dé kejì náà tẹ̀lé omi náà tún tẹ̀lé omi náà tún tẹ̀lé èwo ni òde kan yìí hmm? èwo ni òde kan yìí ní gbogbo jáde sọ yẹn. wọ́n bá ti yọ níbi tí ó ti wọ̀ kọ́lọ́s ọjọ́ yẹn ìmánì ẹnìkan ò ní ṣe láǹfààní ma tí ọba ti gbàgbọ́ kó tó dijọ́ yẹn. báà ṣáàjú kánábì Ìsá aláyhi sàlám kó tó dé ẹrú ọlọ́run kan wà tí ó ti dé ṣáájú tiẹ̀ wọ́n ń bẹ nínú àpẹẹrẹ gbẹ̀ndàlùkìyàmá tání náà. ẹ pè é kése tẹ́ máa pè nǹkan bí yorùbá náà mẹ́ẹ̀dì ẹ́ ẹ̀ ká ló kọ rẹ̀ agbọ́ mahadi ẹgbọ́rọ̀ ìmáàmù kò sí máàmù <laughs> Muhammad ibn Abdullah fa àbíkọ́jọ́ ahamadu ibn Abdullah. Turkana bi sallallahu alaihi wa sallam sọ كاسمي واسم أبيه كاسم أبي orúkọ rẹ̀ bí orúkọ mi ni orúkọ bàbá rẹ̀ bí orúkọ bàbá mi ni anabi wa nùkẹ́ sì pé ní Muhammad abikẹ́ pé ní Ahmed ìgbà tí anabi Isa alayhi salam tó bá dé ẹ̀yìn rẹ̀ ní kíni ó dé ah, kíni ó ti kọ́kọ́ tó síwájú anabi Isa dé Ad-Dajjal. أنزقي المسيح الدجال أنزقي المسيح عيسى بن مريم مسيح مسيح اها كني يا مسيح الدجال كني توما مسيح ما عبد السلام المسيح الدجال كني توما مسيح صح عبد الرافع عبد الأول المسيح م? المسيح الدجال أنتي زكريا المسيح عبد الرافع إدريس المسيح عند ما قوي عبد القادر المسيح المسيح الدجال Hmm? Al-Masih nínú nínú gbólóhùn lágbáwá tó máa ń nítumọ̀ méjì ni Al-Masih aláìlálùbáríkà Al-Masih alálùbáríkà Al-Masih ad-Dajjal aláìlálùbáríkà ad-Dajjal Al-Masih Isa ibn Maryam alálùbáríkà Isa ọmọ Maryam. tà kò burú àmọ́ ìta ti wí àmọ́ ìta máa ti jó lódò wàhálà náà. منها الإمام الخاتم الفصيح محمد المهدي والمسيح nínú àwọn nǹkan tí ẹ̀rí tó wá náà alukur'an àti sunna mu wọ́n wọ́n jẹ́ àpẹẹrẹ gbẹ̀ndẹ̀ alukuyama nọmba wán ó náà ni al-imam al-mahdi al-imam al-mahdi. المهدي الفسيح wáwé wípé ẹni tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó dáńtọ́ wọ́n fi tọ́ka sí pé lárúbáwá ni wọ́n fi tọ́ka sí pé lárúbáwá ni muhammed al-mahdi muhammed ibn abdullah al-mahdi mahdi yomina ahlal bayt mahdi yomina ahlal bayt. ìyẹn ni pé nínú àwọn ará ilé ànábì ni sallallahu alaihi wasallam ni ó ti wá lára àwọn àrọmọdọ́mọ ànábì ni yàrá alágbọn alḥasan ibn ali ibn abi talib alḥasan ibn ali ibn abi talib eléyìí ni mahdi tó dúró nítorí pé àwọn ṣíà àwọn náà ní mahdi irọ́ kan tó retí wọ́n ní mahdi irọ́ táwọn náà retí torí ẹ̀ wọ́n sọ pé gbogbo ìbádàt eléyìí tá à ń ṣe nísìnyí kò tí ì tó àsìkò fún un ó dìgbà tí Mahdi rọ̀n bá jáde tẹ́lẹ̀ tó máa ń kọ̀wé tó máa ń kọ̀wé tó máa ń kọ̀wé tó máa ti sọ̀rọ̀ lórí al-Mahdi al-Muntazar báwọn ṣe máa ń pè nù tó máa ti sọ̀rọ̀ lórí Mahdi táwọn retí wọ́n máa kọ ayin ayin síwájú ọkọ rẹ̀ kí ni tó máa rẹ̀ ajjalallahu buhura ajjalallahu lóhùrà kọ́lọ́ wọn tètè kánjú bá wọn gbé hàn. màdí rọ́ọ̀n wọ́n ní wọ́n ti bí rí àmọ́ màmá rẹ̀ ó gbé lọ́wọ́ nílùú kan sáńpẹ́ ní sàmúrà wọ́n sọ ní kíni sàmúrà nílùú al-Iraq sàmúrà ṣe ní tarkibun masjid. تركيب مزجي كما إيه، كجيو يرورة سام الراء أكجيو يعني كني بعلبك سباوي تركيب مزجي تركيب تمارني يعني سر من راء سر من راء يعني tó bá لون يولي ودن يتما سام الراء نعيق yàní kí very beautiful town ìyá yẹn wọn alọgbọmọ lọ wọn gbé màdí irọ́ táwọn dúró de wọn gbé lọ́wọ́ wọn lò ní imam number twelve sọ pé àwọn ṣíà ní imam twelve so imam eleven wọn rí wọn imam number twelve náà wọn rí ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ sí ìyá rẹ̀ gbé lọ lọ́ba jábọ̀ ó ṣe jábọ̀ báyìí lọ́ba pòórá ó ṣe pòórá wọn kọ́ wọn nù kòtò ni ọmọ lọ́ńdọ́fà láti jọ àwọn tí wọ́n wá torí àwọn ṣí àwọn máa ń lọ sẹ́rọ̀ ní ìlú samurai ní etí kòtò rọ́ọ̀n tí wọ́n gbàgbọ́ pé bẹ́ẹ̀ lè má mọ àwọn rí wọ́n sí tọ́ba débi wọ́n máa sunkún torí àwọn máa ń pè ní hajj ṣìyàtì ila samurai wọ́n máa ń ṣe hajj lọ sí samurai àwọn ṣìyà hajj rọ́ọ̀ tọ́ba dé wọ́n máa sunkún wọ́n máa sunkún wọ́n máa sunkún àjọlọ́wọ́ lọ́wọ́rọ́ àjọlọ́wọ́ lọ́wọ́rọ́ àjọlọ́wọ́ àbíwá irọ́ bù. torí ẹ̀ àwọn eléyàn irọ́ làwọn retí irọ́ ni wọ́n retí torí àwọn ní sọlá kò tí sí bùkátà zakat wọ́n ní kò sí bùkátà ọ̀ṣùyàm wọ́n ní kò sí bùkátà alhaj wọ́n ní kò sí bùkátà alislam pẹ̀lú àkókò ní sí bùkátà fún náà ó ní wàá tí ìmáàmù wọn bá yọjú ìmáàmù ọ̀rọ̀ làwọn retí ìmáàmù òdodo làwọn ṣe kí ni làwọn retí. nínú àdìsọ lọ́bọ̀ Muhammad sallallahu alaihi wa sallam obìnrin àkú mẹ́sì alimami Mahdi ń bọ̀ yóò kún ilé ayé pẹ̀lú ṣíṣe dọ́gba gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kúnlé ayé pẹ̀lú àbòsí. owó àwọn pọ̀ débi pé àwọn èèyàn rò wọ́n mọ̀ sáfù débi pé àwọn èèyàn rò wọ́n mọ̀ sí kí wọ́n mọ̀ sáfù ní ìsinsìnyí má ju five naira lẹ̀ sẹ́ẹ̀sì àwọn àbẹ́ gan àkálùkọ́ ọ̀rọ̀ àmú ni pátákùn burúkú bá ń jà sí ń sá lọ kí ló ṣe ẹ má lè nì ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọ ìta ọmọ ìṣubú à ní wọn máa wọ lọ́nà àyíwá tó bá dìgbà owó wọn pọ̀ àwọn èèyàn nílé kò sí ní tẹ́yàn ọ̀fìsì nígbà tí ta ní bá dé Mahdi Ànábì sallallahu alaihi wasallam ó fi hàn án pé wọ́n ti ṣe ìkọ́ àmà wọ́n fẹ́ fi sọ̀lá mahdi yóò máa sọ fáwọn yẹn pé ìsọ́wò ẹ̀tù kẹ́ dúró dọ́gba yóò kàn rí kánábì ìsayọ̀ ni níjọ́ kánábì ìsọ̀ sọ̀kalẹ̀ ní ademashik demashik wọn náà ní kápítà bó sóríyà sọ anábì ìsọ̀ wọlé mahdi ti dàmú wọ́n sọ pé ah ẹ máa bọ̀ wá sí lè má mú fún wa anábì sọ sọ pé rárá a lè tó lè má mú fún yín o ẹ̀yin ọmọlẹ́yìn anábì Muhammad sallallahu alaihi wasallam àfi ká tó lẹ́yìn o mọ́sálásí náà wà kéde sọ́ọ̀sì yóò sì tún tó lẹ́yìn mọ́mọ́ àwọn mùsùlùmí torí pé anábì sallallahu alaihi ni anábì sọ wà ní tábì'an la matbu'a lẹ́ni tí wọ́n máa tẹ̀lé tòun kìí ṣẹni tí ó wà táwọn èèyàn máa tẹ̀lé tiẹ̀ yàtọ̀ síta nàbì Muhammad sallallahu alaihi wasallam torí ẹ̀ tí ànábì Ìsá gan bá dé lọ́wọ́ àwọn ọba ọjọ́ tọ́lọ̀ nǹkan pókù tí ó lò táwọn èèyàn bá ń tẹ̀lé wọn tẹ̀lé nítorí tara rẹ̀ wọ́n tẹ̀lé nítorí ta nàbì Muhammad sallallahu alaihi wasallam nítorí kò tí ẹni náà jọ wà láyé lẹ́yìn tọ́lọ̀ ti rán nàbì Muhammad sallallahu alaihi wasallam tí ó rí ilé ayé yìí gbé láì jẹ́ kó tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam. nàbì sọ fún Umar ibn Khattab radiyallahu anhu nígbà tó rí wéèwé tòwúrátà lọ́wọ́ rẹ̀ kí ló lóyún ó ní tòwúrátà kéè ẹ fẹ́ fi nǹkan kan sí pààrọ̀ alukur'ani láì jẹ́ pé mo ti kù law Musa ibnu Imran hayyan ma wasi'ahu illa ittiba'i lọ́dọ̀ bíi Musa ọmọ Imran aleyhi salam tí wọ́n bẹ láyé ni fàá ti ráyé gbé láì jẹ́ kọ́ tẹ̀lé rẹ̀ ẹ dákun kí ló tún á sẹ́kù kò sí ní sẹ́kù torí délé anábì Isa wà tàbí à ń láàmàtúbù wà wal Masihu nínú nǹkan tẹ́lẹ̀ tó mú wa wọn náà nípa anábì Isa aleyhi salam ń bọ̀ ẹ̀rí tó múnádóko ló mú wa kọ́dà gan àwọn àdìsí tó mú wa ọ̀pọ̀ débi wípé ọwọ́ àdìtàwàtò ọ̀rọ̀ na ẹ̀mọ̀tàwàtò wọn táwọn èèyàn Awọn pọ̀ ọ̀tán gbà wá àwọn náà tún gba látọ̀dọ̀ èèyàn tó pọ̀ àwọn eléyìí náà látọ̀dọ̀ èèyàn tó pọ̀ ní pípọ̀ tó panu pọ̀ parọ́ títí dọ́dọ̀ Muhammad bẹ́ẹ̀ làwọn àti tó wá nípa pé anabi isa ń bọ̀ tọ́ anabi isa ń bọ̀ alayhi salam ẹ̀rí mu wa kò sí tako tó bá di nǹkan tó jẹ́ pé àwọn èèyàn lónìí wọ́n tún fi ń gbókù gbogbo wọn sọ fún anabi isa kan ní padà wá níbo ní padà wọn bẹ́ẹ̀ àti wọn sọ pé lè rẹ ní òde sí níbo wọn sọ tó bá di àti ẹ ti jẹ́ níbo sọ pé ń bọ̀ wọn ti torí ẹ anabi Isa ń padà bọ̀ alukuraan tọ́ka sí ahadithu nabawiyya náà tó tọ́ka sí ayé ẹyọ kan alukur'an ti tọ́ka sí salama. ọ̀rọ̀ lọn tó sọ wa imin min ahlil kitabi nabihi la yu'minanna ويوم القيامة يكون عليهم شهيدا آية إنكا oná lè rí tó hàn jù lọ́wọ́ fi tọ́ka sí pàànàbí ìsàmbọ̀. àmàdì A kọjá sísọ ni mo ń sọ fún yín àhàdìfó mùdàwàtìrà. Al-Imam Ibn Kathir rahimahullah siri wọ́n ní àyà yìí gangan lọ́tọ́ka sípò ànábì ìsàmbọ̀ láti inú alukur'an tá a bá wá tẹ̀ wá rẹ̀ kankan ní alukur'an èyí tá a ti rí inú súnà náà ti tó wa tòṣùgbọ́n fáwọn oníyèméjì àwọn aláìnígbàgbọ́ tó pé àwọn ìgbà tá a ti rí inú alukur'an ti wá kíní kan alukur'an yẹn fi bá a sọ̀rọ̀ olódò burúkú ìbá alukur'an náà lọ sọ pé wa ma atakumur rasulu fakhudhu ó ní wa in min ahlil

àfikọ́jẹ́ pé yọ gbà á gbọ́ yọ gbà á gbọ́ ta ni pronoun yẹn ń tọ́ka sí anabi isa alayhi salam kọ́bùlà mọ́ọ̀tì yìí tún ni pronoun yẹn ń tọ́ka sí anabi isa alayhi salam nítorí tí n bá ń tọ́ka sí ẹni tí ó gbàgbọ́ yóò jẹ́ pé ẹni tí ó gbàgbọ́ ti síwájú ẹni tí òun ó gbàgbọ́ òfin lọ́gbọ́n ti sọ pé. إن الضمائر إنما تعود إلى أقرب مذكور pronoun wọ́n máa ń padà sọ́dọ̀ ẹni tí wọ́n bá wí kàn إلا ليؤمنن به النبي عيسى àyàfi kọjá kí wọ́n gba ànábì Ìsá gbọ́ ọbẹlẹ máwòó ti hi tájú kúta ni ikú ànábì Ìsá àbíkú ẹni tó gba ànábì Ìsá gbọ́ rárá. eléyìí náà àwọn kan sọ ṣùgbọ́n lẹ ọ̀tàkù pírísípèdè ìrẹ́ ló ti jẹ́ kí ẹ̀rí yìí gángangangá kò fẹ́ tì dà. wa in min ahli al-kitabi illa layu'minanna bihi qabla mawtihi wa yawma al-qiyamati yakunu alayhim shahida. tọ́ anábì bọ̀ wa annahu yaqtulu wa annahu yaqtulu lid-dajjali. àti pé anabi isa aleyhi salam tọba dé òní ọ̀pá ad-dajjal tọba dé òní ọ̀pá ad-dajjal torí ọlọ́run ti tó kí ni ń bọ̀ wá sí má dara tiẹ̀ láàmú. bìbáàdì ló dín kọ́lá àǹdídáálì ibi tó ti pa ẹni ẹnu lẹ́kùn lód. ìsáàmù ti dáa púpọ̀ jù kìsì káná bíi sọ́ọ́ máa lé ká tó bá ti lé dákàlẹ́kẹ́ yóò tún lé wá sí pọ́tá láti pọ́tá yóò tún lé gbógbómọ̀sọ́ láti gbógbómọ̀sọ́ yóò tún máa lé o lè pàdé rẹ̀ ń kó tó ń gbéra ẹ̀ láàlàlàlà Islam sọ pé bíi báyìí ni ó tún pa bíi báyìí ló dín ibi tó ti pa nù níbi ilẹ̀kùn lódì nílẹ̀ ṣáà ìlànà bíi sọ pàṣẹ tí ọba jẹ́ Islam gbọ́dọ̀ ti lè ríru àwọn authentic statement báyìí ẹ̀ lè rí láíláí ibi tí wọ́n pa Masihi Dajjal sínú àwọn agbàgbọ́ wọn ní kò sáàyè fún àríyànjiyàn kò sí àyè fún àríyànjiyàn khulla an jidal ay la majala lil jidal huna wala lil mira wa amru ya'juj wa ma'juj sabt. وأمر يأجوج ومأجوج اثبت وأنه حق كهدم الكعبة أتكون يأجوج أتمأجوج تفتر إلى تودي وانت تودي وانت yàjújà tí màjújà ń bọ̀ kéésì yẹn kan àbí yẹn lè jìkẹ́ ẹnìkan jẹ́ yájújà ẹnìkan jẹ́ májújà àgbogbo wọn ni yájújà wọ́n máa jù òjì bí ká sọ pé ìjẹ̀bú sára sọ pé àwọn èèyàn kan náà ní ìjẹ̀bú ìsára ìjẹ̀bú jẹ̀ṣà sọ pé àwọn èèyàn kan náà ní kéde pé ìjẹ̀bú plus ìjẹ̀ṣà tó bẹ́ẹ̀ ni Yájújà wa Májújà Yájújà wa Májújà àwọn náà ó dé lẹ́yìn tí Ànábì Ìsá alayhi salam tó bá ti pa Masihi Dajjal làwọn Yájújà wa Májújà ọba yíyá dé láti ibikíbi gbogbo òkè gbogbo pẹ̀tẹ́lẹ̀ wọn máa dà wá ní bí bí àgbàrá tọba sàdó tọba tó dún wájú wọn anything tọba dún wájú wọn finishing finishing finish wọn máa jẹyìn wọn máa jẹyìn títí tọba jẹpọ mímí tọba gbé ẹnu sí báyìí yóò mọ ẹ̀yìn tí àwọn tó síwájú tí wọn bá mu omi òkun àwọn tí ń bọ̀ lẹ́yìn táwọn náà àbá wọn máa débi tó mi wà tẹ́lẹ̀ wọn omi ti wà mí níbi tí wọn pọ̀ dé kẹ́lẹ́ mọ̀ pé àwọn kan ti sàn lọ bí àwọn kan tó ń sàn àbọ̀ bóyá sáàlà ní ẹ̀kọ́ gbogbo nuclear weapon jáde irọ́ lásán ṣé bí coronavirus ní ní ìsìn ìdájọ́ pé tó bá jó làábí wúlò coronavirus dé ní ìsìn biological weapon ń bọ̀ lápò síbá chemical nuclear àìdúró kìíní kàtà tó ń ṣe ní irọ́ gbogbo láti wọ́n gbọ́dọ̀ máa ń ṣe nǹkan for local consumption àti láti dẹ́rù bara wọn. báwọn lè palẹ̀ ayọ́rẹ́ láàrin ìtọ́jú mẹ́ta kò burú ẹ̀ parí coronavirus. Ah, ọlọ́run ti lè ṣe kò sòro fọlọ́ pé kọ́ dẹ virus kan sí gbogbo nǹkan ogun wọn ò ní jẹun wọn kàn di ẹnu bọ́tìn rẹ̀ mú bẹ́ẹ̀ bá yìn títí kò ní dùn tò náà bá di tọ́ asọ̀rẹ́ndà tó torí ẹlẹ́ ibà yàtí ìdọ̀fà tí ìfẹ́ bá dé à ẹlẹ́bi tó aṣọ pé wọ́n lọ kí ni ká ṣe sáwọn eléyìí o ọlọ́gbìn ẹ máa sá lọ ni o àti gbogbo èèyàn tí ń bẹ pẹ̀lú ẹ máa sá lọ sí tóòrù nítorí sẹ́yìn náà níbi táwọn ẹbí Musa àlejò sọlá ti máa bọ́ lọ́nà sọ̀rọ̀ gbogbo ẹ sá lọ bẹ̀ tó rà léyìí à nobody can stop them ọlọ́run náà wàá pàṣẹ pé kí gbogbo wọn parẹ́ gbogbo wọn wàá parẹ́ nígbà gbogbo wọn bá parẹ́ so ilẹ̀ yóò wá kún fún òkú àwọn èèyàn ọlọ́run wàá pa àwọn ẹyẹ kan láṣẹ àwọn ẹyẹ náà wàá wà láti wàá gbé gbogbo wọn kó lẹ̀ ilẹ̀ yóò tún mọ́ bí ìgbà tí òkú yá jíjà máa jíjà kẹtọ́ lọ́n àlákà rẹ̀ a ti mọ̀ pé yàjíjà máa jíjà ti ń bẹ́ o ẹ̀rọ gbẹ́dọ̀ kọ̀rọ̀ lẹ́yìn wọn lábára di wọn mọ́lé wọn ti ń bẹ ọ ojoojúmọ́ ni wọ́n ń gbẹ́ kínní ẹ̀ wọ́n ti pè òjé tó fi di wọn mọ́lé ojoojúmọ́ ni wọ́n ń gbẹ́ wọ́n ń gbẹ́ wọ́n ń gbẹ́ wọ́n ọ̀nà láti jáde wá bá wa gbogbo wa yìí tá à pẹ̀lẹ̀ gẹ̀dẹ̀ sínú ilé ń gba fáànù rọ́ọ̀lì so àwọn ń retí pé táwọn bá sọ̀rọ̀ <laughs> ọlọ́run ò fún wọn dé tọ́ba ti lu ìwọ díẹ̀ ọlọ́run sì ní kó tó di títí tọ́jú pé tọ́jọ́ bá pé wọn ò lè yá ìgbà náà wọ́n máa túbọ̀ jáde dájá náà ni kò sẹ́ẹ̀lì tó sọ pọ́lọ́ ọ̀tí ìdá àsìkò tí ọ̀gá dè ní òtí tó torí ẹni àdéhìí kan wà nínú Sahih Muslim táwọn sọ ábà kan ti ń rìnrìn àjò nínú ọkọ̀ ojú omi àbí kínní kan tí wọ́n bá padà bára wọn lórí orébùsùn kan tí wọ́n bẹ̀dọ̀ ọlọ́run ọba kan bẹ̀ tí wọ́n dé sẹ́kẹ́sẹ́kẹ́ oríṣiríṣi lọ́wọ́ lẹ́sẹ̀ lọ́jọ́ gbogbo ń dọ́sọ nípa mẹ́sìlì dàjálẹ̀ ọjọ́ bàjẹ́ ojú kan so tí sì ń gbìyànjú láti já àwọn chain yẹn níjọ́ tó lọ́wọ́ máa ní kí chain yẹn já tàbí níjọ́ náà ní kálukú ní wọ́n forí gbé tó ń bọ̀ tẹwàá lò forty days tó fìtínà gbogbo ilé ayé yìí ìjọ alákọ̀ọ́kọ́ ló dàbí ọdún kan ìjọ kejì bí oṣù kan ìjọ kẹta bí ọ̀sẹ̀ láti ìjọ kẹrin ní òdì normal days torí ẹ̀ la ṣe ń bẹ lọ́n gbogbo gbà pé wa min sharri fitnatil masihid dajjal nínú tọ́ṣáhùdù wákàtí sálámà lójoojúmọ́ tán gbogbo àwọn kan yóò dodo ni o bákan náà. yàjújù àmàjújù à ń bọ̀ òdodo ni kàhádìmẹ̀ kàbẹ́tì gẹ́gẹ́ bí wọ́n tún ṣe wó kàába òdodo náà àwọn kan wọ́n wó kàába àwọn ọ̀daràn. bí wọ́n wó kàába kò kí káwọn ti alikibula ká sí mu káàlẹ́ mo rò pé yé wa torí olórí síbi àti dàmú àbá àdàmú àdàmú ìlú ẹ̀rọ ẹ̀sán bá wò kò túmọ̀ sí pé àwọn mùsùlùmí ò ní tún kọ́ padà tó ṣùgbọ́n náà mi pé gbèǹdà òkè àmà ti dé tán ẹnìkan ní bàbá màbẹ sí àní lọ ká lọ kóra ró síbi kàábà bá kìí sí kàábà là ń sìn ọba tó ní kàábà là wà ń sìn àbí òye wa ẹ̀ báwo wá ni ọlọ́run ṣe gbà fún abúlé àtà tó wó kàábà lọ́jọ́ sí yóò wá fàwọn eléyìí lẹ̀ tí wọ́n wò bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bá rí fàáàlú ni máa yọrí nítorí báwo ló máa ń ṣe ó sì tún fẹ́ kí eléyìí ó jẹ́ àmì ìgbéǹdàlùkìyàmù nítorí ní ó jẹ́ kí àwọn ẹni àkọ́kọ́ ríwó nítorí kọ́ fẹ́ fi sàpẹ́rẹ́ àtàmì pé ànábì òun ti dé tán ànábì gbẹ̀yìn tí wọ́n ń pè nínú irhasat irhasatun àwọn àṣẹlẹ̀ ńláńlá tó ṣẹlẹ̀ ṣáájú وأن منها آية الدخان nínú àwọn àpẹẹrẹ ńláńlá àgbẹ̀ǹda òkèèyàmà ó náà làmì tèéfín èéfín tí ó ya nínú àpẹẹrẹ àgbẹ̀ǹda òkèèyàmà nù. wà á nàhó yadhabu bil Qur'ani àti pé nínú àpẹẹrẹ àgbẹ̀ǹda òkèèyàmà nínú Al-Qur'ani yóò kóra kó láàrin àwọn èèyàn. àní rí ma àwọn olùmọ̀ sọ yìí pé ẹ máa gbé alukóra ni wọ́n ti máa ń kábàdì ọkàn yìí tó gbogbo ẹ̀ ń parẹ́ yóò kú pépà lásán nínú àmì gbẹ̀ndẹ̀ alukóyàmù rẹ̀ torí ànábì sọnù àdéhìí wọ́n ní gbẹ̀ndẹ̀ alukóyàmù ìdè títí tí ó fi jẹ́ pé kò sẹ́nì kankan mẹ́tọ́tẹ́kùn ní àti ń sọ pé Allah àwọn èèyàn bú ní ọ̀sẹ̀ kù kápẹ́ inú ọpọlọ rẹ̀ nínú ọkàn rẹ làlùkùránì wà tó ti ha yọ parẹ́ kò mẹ sọ àlùkùránì ọlọ nínú àmì gbẹndẹ àlùkìyàmẹ nù. tòlú ìṣàmùsẹ ọfọkẹmẹ ń dòbó rí yíyọ tó ràn yọ gbàdí tí tí máa wọ àmì kan ló náà bí tó rùn tí máa wọ ibẹ̀ ni ọgbà yọ tó bá dijọ gbẹndẹ àlùkìyàmẹ. الشريع كذات أجياد على المشهور وآخر الآيات حشر النار إلي تابعين أن الناس يوم قوي يوم اللي والو يوم اللي والو بيطلعوا أبوتي قواجو فما أتى في محكم الأخبار يبث أن القرآن والسنة يسير عن رو فكلها صحت بها الأخبار وهذه تفسر ملوان فاوليو وسطرت آثارها الأخيار أقول من لا وجنيري gbogbo àwọn àdéhùn tó wá ń parẹ ni wọn kọ lẹ eléyìí náà bíntín ni nínú àwọn àpẹẹrẹ ìgbéǹdàlùkìyàmà tó láwọn olùmọ̀sọ pé oríṣiríṣi ọ̀nà ni wọ́n lè pín àwọn àmì ìgbéǹdàlùkìyàmà sí àwọn àmì kéékèèké àwọn àmì ńláńlá àwọn àmì kéékèèké àtàwọn àmì ńláńlá àmọ̀ké nínú àwọn àmì nínú àmì dídí ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí ìwọ lọ́tọ́ kásílẹ̀ pé dídí ànábì nínú àmì gbẹ̀ndẹ̀ alùkìyàmà kó ti súnmọ́ ni náà sọ pé bọ̀ ana wasaatu sahatai bọ̀ ana. wọ̀sáàtú kàhátẹ́yì wọ́n tọ́ka sí pé ńtọ́ máa ká taari tó fi gùn ju ti fábẹ́lá lọ òun náà lọ́wọ́ ń tà ń retí ní ìsìn tí gbèǹdàlùkì àmọ́ fi a sì ti lo one thousand four hundred and fifty something years báyìí láti jẹ́ tó lọ́n ti rán tó ti tó ti gbé ànábì dìde ní ìrànṣẹ́ rẹ̀ a ti lo one thousand four hundred and fifty something years àti ìlò kínkínní yìí tán. àwọn tó kù tí gbèǹde àlùkìyàmù ò fi dé ni nínú àwọn àmì gbèǹde àlùkìyàmù wọn náà ti ní pínpín tó sùpà pín sí méjì láyé ànábì muhammed sallallahu alayhi wa sallam iqtarabat as-sa'atu wa wọn ṣe qamar bákan ìwúlẹ̀ tó máa nínú àwọn àpẹẹrẹ tẹ́jà kéékèèké an talida al-amatu rabbataha wa an tara al العالة رعاء الشاء يتطاولون في البنيان tó àtàwọn àpẹẹrẹ míì àtàwọn àpẹẹrẹ míì bí wọ́n ti sọ pé àwọn obìnrin ọ̀pọ̀ wọ́n máa mutí rẹgẹdẹ obìnrin ọ̀pọ̀ tó nínú àwọn àpẹẹrẹ kéékèèké ti gbẹ̀ǹdàlùkì àmà lẹ́yìn ìjọba oṣooṣù sọ̀rọ̀ àwọn ọ̀bẹ́lẹ́dàá ńlọba tó ní déédéé wọn náà lọ́mọ̀gbà tó yẹ kálukú pé kọ́ wálé ayé wọn náà ló ní ká wọ̀ wá lásìkò tá a wá yìí ó tilẹ̀ jẹ́ pé nígbà kìámọ̀ ní dé àyàfi kọjá pé àwọn ẹnìjọ́ balaye àwọn èèyàn bù ní látàkó mùsàáàtú ìlà ìṣòrọ̀rì náà nígbà kìámọ̀ ní dé àfi lórí àwọn èèyàn bù ẹni tó bá jẹ́ ni Allah kótó di pé nígbà kìámọ̀ yẹn dé atẹ́gùn kan ti fẹ́ àwọn ẹni ọlọ́run yẹn wọ́n tó bá ti lè mí atẹ́gùn yẹn wọ́n yọ̀rọ̀ ọkọ̀ àwọn ọ̀daràn àwọn ọ̀daràn ní gbẹ̀ndàlùkù yá mọ̀ sojú wọn. ọlọ́run ẹlẹ́dàá kó sànù wa eléyìí ò túmọ̀ sí kíkọ́ ọmọ bíi ma o kọ́ mẹ́jọ pé gbẹ̀ndàlùkù yá mọ̀ ọba láyé o ẹ̀yin ẹ máa bí ma ẹ kọ́ wọn lẹ́sì torá láàánú lọ́lọ́ tọ́mọ náà. Got it. wọn náà sì mú dọ́rọ́bà. wọn náà sì kí ni. Bí báwo. kẹ́ kìí ṣe twenty percent èrè lẹ́yìn kò sírì kò sírì gbà mí tó máa sọ pé this percentage of the profit làwọn fọ kò sírì gbà mí àmọ́ tó máa sọ pé this percentage of your money the share làwọn fọ rìbá mi so wọn náà bóun náà ti wá gbà ní ìsẹ̀yìn mọ́ kówó kalẹ̀ owó mi náà fi ṣòwò ẹ wá sọ pé tó bá já sérè ten percent èrè lásán lèmi ọgbà èèyàn gba eighty gbogbo bóyá mo ti lè gba ilé ẹgbẹ́ bó ti tẹ́jú. ọba gbà wọn ò ní so àmọ́ kò sí rìbá mi náà. Aleykum aláwọn èèyàn abú ni ó kù ẹlẹ́yìn tó béèrè èèyàn abú ni ó sẹ́kù ìwà pé èèyàn abú ló bá sẹ́kù àwọn tí ò mọ́ lọ́n tó ìsìn náà ló sẹ́kù náà. aha tí ọlọ́wọ́n gbé wọn dìde àbí kí ni bẹ́ẹ̀ àti ìdàjẹ́ àti àjíjà ọmọ àjíjà gbogbo wọn náà wọ́n gbé dìde wọ́n ní tí wọ́n gbé mẹ́sẹ̀ dajal dìde ńjọ́ gbẹ̀ndé yàjójà ọmọ àjójà gbogbo wọn pátá lọ́wọ́ gbèsè. ṣé ẹ̀yin ọ̀rọ̀ pé kí wọ́n gbé mẹ́sẹ̀ dajal dìde wọ́n pàtàkì èèyàn ti ń pa rẹ̀ lọ́nà à kó lè bá jẹ ìyà yọ gbà náà. ó tilẹ̀ jẹ́ páyé lọ́mọ kò sẹ́nìkan tí ó dúnkokò máa ń jọ gbẹ̀ndé. ẹni tó bá sọ pé kò sí ní jẹ́mọ̀sí dajjal pé mọ́tò tẹkinọ́lọ́jì gbogbo táwọn òyìnbó ṣe ní mọ́tò dajjal ó dájú pé orí rẹ̀ ti dàrú. bẹ́ẹ̀ làwọn kan máa sọ pé tẹkinọ́lọ́jì tó òyìnbó ṣe ní jẹ́ mọ́tò dajjal àwọn ilé orí wọn ti dàrú dàrú wọ́n gbé wọn lọ sí tòkò sóògùn náà. ṣé tó máa dajjal òpòrọ́ òpùrọ́ onírọ́ burúkú nílẹ̀ jáde torí ẹgbẹ́ yẹn náà bá ń parọ́ so wọ́n lè pè ọ́ ń dẹ̀ jáde lóde lárúbáwá jámù wọn kọ́ dajjalun àbí dajajila naam. Wa alaikum salaam. kò yé mi pé ṣé gbogbo gbàtà bá fi wá ń jókòó tẹ̀sán hold mhm. bẹ́ẹ̀ ni apá kan nínú àwọn olùmọ̀ sọ pé gbàtà máa ń ṣàdúrà nìkan ni pé gbàtà máa ń ṣàdúrà nìkan nínú tẹ̀sán hold wa gbà náà láà máa gbọn ọwọ́ wa sókè sílẹ̀ ṣùgbọ́n ìgbà wa ni ẹ̀ ṣàdúrà nù tẹ̀sán hold ẹ bá wa mọ́ wo la ṣàdúrà nù tẹ̀sán hold torí ẹ̀ tẹ̀síwájú tó gbogbo àdúrà ni a ti sọ pé oríṣi méjì làdúrà dùhà òtẹ̀nà àti dùhà òmásálẹ̀ àdúrà ti fẹ̀yìn fún Allah àti àdúrà ti tọrọ ní ìyànfẹ́ lọ́dọ̀ Allah gbogbo ẹ̀ làdúrà gbogbo ẹ̀ náà láàmà mi ọwọ́ wa. Aleykum salaam. èèyàn tí. ẹni tó takò pípadà bọ ànábì Ìsá alayhi salam fàlẹ́ sọ́kọ́ takò ntọ́wánú alukur'an wọ́n lè sọ pé ayàtà kàn yín àgbọ́yé kejì tọ́tọ́ka sí pé kìí sọ̀rọ̀ pàdánù bíi sanpadàbọ̀ ló ń gbọ́ yín bẹ́ẹ̀ àwọn àdìtò wa ń ó lè sọ pé ńgbà tí o ti wá nù alukurani tọrọ rọ sọ pàtàkì nítorí tí mo má wà nù alukurani wọn lè gbàgbọ́ á sọ pé o gbọ́ ń gbọ́ náà nítorí kọ́lá ń tọ́ kó gbọ́n tí anábì bá mú wa fún kẹ́ gbàgbọ́ ìwọ ò sì gbàgbọ́ ọjọ́ ìbùsùn. pẹ́sẹ̀ rẹ̀ ọ lọ sí ó ṣàkíyèsí pé ẹsẹ̀ wo bóòlù sì lọ sókè ẹsẹ̀ sàdédé lọ sókè olóògbé sókè ahán tó sọ̀rọ̀ tọ́lá tí ò lè dá lọ sókè mhm. pé ẹsẹ̀ rẹ̀ kò fi forí kalẹ̀ ọ̀bàjẹ́ ẹlẹ́yìn forí kalẹ̀ ó ṣeré ó ń sáwàdà ẹnikẹ́ni bá ti kásẹ̀ sókè lórí ìforíkanlẹ̀ gbàgbé ẹ̀ ọkàrọ̀ sókè gbàgbé ẹ̀ náà. Aleykum salaam. ọwọ́ ọmọ àlè báyìí sàlàyé. <laughs> onígbà àlebá ìsàlàyé rẹ àlebá ìsàlàyé rẹ ọjọ́ bó ti jẹ́ <laughs> náà ìbéèrè gan ó nídìí pé ọmọ àbéèrè ẹgbẹ́ bó ti béèrè ẹjọ́ sọ àlebá ìsàlàyé ẹjọ́ àlebá ìsàlàyé <laughs> náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك